ìdààmú ọ̀tá rè. àṣàyífà káàdìrí yá ti. ìdààmú ọ̀tá ìdààmú ìdààmú orí Facebook ìdààmú orí Twitter ìdààmú orí WhatsApp ìdààmú orí TikTok n tó fẹ́ rí nù bó o bá ti lóòní lo gbogbo ń ta kàkálẹ̀ mọ́ àlàlì kìámọ̀ ni toró mọ́ rí wa káàkiri gbogbo social media. àṣàyí qadiriyati an takuhu ho jambati hillu wa hallu ala jambati hillu wa hallu aya adil huyaqa aya solati يا سر الحقيقة يا صلاتي سلام على الرفاع زد سلاما صلاتي أحمد غوثل أنام يا أهل الشمائل زيلوني نظر محمد بايوني يا على الشمائل ذيلوني نصر محمد بيوني يا أهل الصفا والعرفان أهل الديار سماني أهل القريب سماني سلوني بأهل الجيلاني أحمد شيخ صلاتي سقيا بذاتي لززاتي سقيا بضيق القناة إلهي بسيد الجيلان ماذا لقلبي لبيك ماذا قلبي لبيك لبيك لبيك سعديك تسن الشواغل بأواك صنع جسم رحماني يا هيا صلاتي خادمكم بخاري صلاتي خادمكم يا هيا صلاتي خادمكم مشربكم من مذهبكم ناورتوا الفيدتكم دوام بسيد الجيلان عيلوني ناصر محمد بيوني لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي وما يحيى ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومأي حيا ومماتي ومأي حيا ومماتي لله رب العالمين رضي الله تعالى عنهم وجميل أموات المسلمين وجميع الأموات المسلمين رضي الله تعالى عنهم وجميع الأموات المسلمين وجميع الأموات المسلمين لأمير الجيش زديا وسليل المجد جبل الأقوياء رضي الله تعالى عنهم وجميع الأموات المسلمين فتنة القبر كذا أحمد علي bùrìtì kùtùbùlẹ̀ àwòlíyá. àmì ọlọ́run. ṣẹ́yìkùnà ìndà sọ̀láàtì rabbana. fàáfù àlehùn ya ilá àlàtìkìyà. Allahu ta'ala anihum wa jami'il amwati al-muslimin Kaza, ami Kaza, ami shirafil ee wa alori malo ladabe. مولانا أمير الجيش بسم الله يقول هو الله gbogbo àwọn olóríire tá yìí torí wípé kò séèrò ní wa èèyàn ló wà ń bíbáyìí ní tí ó you are well connected. Baba mọ̀ rire ni wa. ta sì fẹ́ kó oríire náà kalẹ̀ kalẹ̀ kó wá mọ́júmọ́ dákun má jẹ́ kí ohun ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ bó tiẹ̀ mọ́lẹ̀ jẹ́ aṣàṣàlátù kan fún anabi pé Allahumma salli. Allahumma salli. kò bá da ojú àwo làwo fi gbọbẹ̀ fóònù gidi tó wà lọ́wọ́ rẹ̀ hùn wọn náà mọ̀ pá láti gidi O sí ń bẹ̀ ọ wá dáa kó ayé rẹ kó lè wà updated kó lè máa báyé mu kó lè máa bágbà mu kò sí ní tó lè fi bágbà mu ju kó ṣàṣàlátù lọ sọ pé allahumma sọlì. allahumma sọlì. ala sayyidina muhammad. ala sayyidina muhammad. wa ala alihi. wa ala alihi. wa asahabihi. wa asahabihi. wa sallim. wa sallim. ṣáà mi lẹ́ẹ̀mẹ́ta. amina. ó amina. ó di amina ya Allah. a kí ọlọ́run. Allahu akbar. bọ́lọ̀hún ti mọ́nú ayé rẹ̀ náà nù ni. Allahu akbar. Tako kan sára sọ́lọ́hún dáadáa bí Allahu akbar kabira. Allahu akbar kabira. Àtàtàrà ọlọ́run akí anabuwa Muhammad. Mo wá kí bàbá wa ọlọ́lá wa ní ìlú Ìlọrin. bó ṣe mí ni wọ́n ní ń jẹ́ kí ṣéwù náà kílẹ̀ dáadáa pẹ̀lú ọwọ́ rẹ lókè. bí wọn náà bá fẹ́ máa kílẹ̀ dákun jẹ́ kí ṣéwù kó kílẹ̀ dáadáa kó lè máa kílẹ̀ nú ayé. ṣéèkù. wàláhu ya'simuka minan nas. minan nas la takhafu darakan wala takhsha. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم a níwọ náà lọ́ba ń lu yín àmọ́ àfa kún ti bàbá wa ọba ìlú Ìlọrin. ṣéèkù. ọba ni ẹ̀yin náà jẹ́ ń lu yín àmọ́ ọba tí ń pọba ránṣẹ́ ni bàbá ṣé wàá lé mi. wíwá. حدثتكم أشب أنا لي لغي كتاب الله وأن أجو لقويم كتاب الله وأن أجو لقويم wọ́n ló wo tẹ́rù mọ́lẹ́nu èyí tó mú lọ́wọ́ ni hayatukum. bàbá mi martaba ìrí yín kalẹ̀ ẹ̀mí wa balẹ̀ bíi tòlótòló kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. hayatukum àmì ìrábìlà èdè ìlímì lànà fọdìlú wà áńtà lànà ìmáàmù. lànà fọdìlú wà áńtà lànà ìmáàmù. jaza. Allahu. Ayakumullahu. Súnmọ́ pa ti wà nínú agbo Mọ̀lá Ṣéfìl Kádìríyà. Ayakumullahu. Yíyẹ ti wa kìí ṣe bíi tẹni tí ń jìyà, yíyẹ ti dùnnú ni. Jazakallahu. Jazakallahu. Rabbul Arshi Khaira Amadibo. Adafakaru Salihina. E amadibo Adafakaru Salihina. Bàbá amadibo ọlọ́run kí ó jẹ́ àárín yín pẹ́. amadibo àǹtàfà kágun sọ́ọ̀lì hìnnà. adéra ah, àtọ̀ àmọ́ dìbò. ọ gbà sàádà lẹ́nu ni. àmọ́ dìbò. bàbá ti dán ọmọ ti pẹ́. àmọ́ dìbò àmọ́ dìbò àmọ́ dìbò àǹtàfà kágun sọ̀lẹ́hìnà. àmọ́ dìbò àǹtàfà kágun sọ̀lẹ́hìnà. ẹ fi ọlá yín ẹ fi wọn wá ẹ rí bẹ́ẹ̀ ti ń jáwó báyìí. jọ̀sán kan láwù. ẹ bẹ́ẹ̀ ti ń jáwó rabbula arishi khairan. ojú tó pawó ni bàbá wa Sheikh Modibo. jazakallahu rabbula arishi khairan amadibo antafakaru amadi bo. antafakaru salihina amadibo. bàbá amadibo. amadibo amadibo Mekunu mẹ̀kúnnù. amadibo amadibo. Afa Baba wa tí Ibinu gbogbo àwọn afa. amadibo. Eh. amadibo àǹtàfà kẹrùn sọ́ọ̀lì náà. jájì Jaji jaji. jájì. amadibo àǹtàfà kẹrùn sọ́ọ̀lì náà. ọlọ́run kò wọlá pé ojú tó pa ni ní ẹ̀ ń jà tó dáa à ń fi yín pawó Adamulahu hayatahum. Ọlọ́run kó jẹ́ àárín yín pẹ́. Àmín. Mo kí bàbá wa àgbà. Bàbá wa Turaki of Ìlọrin. Ṣéèkù. Haji Saheed yóò máa pọ̀ sí pẹ̀lú ògùn Ọlọ́run. Àmín. Bàbá wa accountant Ọlọ́run kí ó jẹ́ àárín yín pẹ́. Àmín. Àlùbárùkọ́lá àwọn ẹni Ọlọ́run. Àmín. Mo kí bàbá wa. Oh amadibo amadibo àǹtafakagun sọ̀lẹ́hìnà amadibo àǹtafakagun sọ̀lẹ́hìnà. alùpàdùpàlà àwọn ẹni ọlọ́run mo kí bàbá wa ọ̀lẹ́sìn ọlọ́run kí ó járe. àmín. maulana mukadamu sọ̀lẹ́hìn. adamu allah muhayatahu ọlọ́run kí ó jẹ́ pẹ́ fún wa. àmín. jazakallahu. jazakallahu eh. bambula aliṣe khaira. ìkákọ̀ òní ṣe yín lálẹ́. àmàdìbò àǹtàfàkàrò sọ̀lìhìnà. àgbákò ti bẹ́ẹ̀ lómi lórí ìjòkó báyìí. àmàdìbò àǹtàfàkàrò sọ̀lìhìnà ẹ wúlẹ̀ gbé báyìí lókìkí amadibo àtàfàkàrò sọ̀lìhìnà amadibo adabakaro sọ́ọ̀lì náà. ọlọ́run kí o jẹ́ àrí yín pẹ́. amadibo adabakaro sọ́ọ̀lì náà. amadibo adabakaro sọ́ọ̀lì náà. bàbá wa mukadamu sọ́ọ̀lì. amadibo adabakaro sọ́ọ̀lì náà. amadibo. ذكر صالحنا أمد بو أنت ذكر صالحنا gbogbo olóríire tí ń bẹ láàyè yìí kó bá nàka àtayá sí baba amadibo bí wọ́n ti ń ṣe níta yìí dáadáa tí wọ́n ń ṣe fún wa ní kọ̀rọ̀ ju èyí tó ń ṣe fún wa ń ta lọ. Allah wàláhi sumabi láìlè ọlọ́run kò wọlá gbogbo ẹnu ẹnì kọ̀ọ̀kan wa tí àlìmísì kì í jáde ń bẹ̀ kọ́lẹ̀ ẹlòmíì ẹnu rẹ̀ rùn ju sọ́kàwé lọ àmọ́ lápá ń gbáwẹ̀ àṣírí onítú á bìlíìfù pé ẹnu rúnrún tiẹ̀ náà tàwẹ̀ ni ẹnu rúnrún sì bẹnu rúnrún lẹ̀ tẹ́lẹ̀ àti tiẹ̀ ti ń rùn àti tiẹ̀ ti ń rùn tàlímísìkì báwa nà sí bàbá wa ṣéèkù baba mi martaba madibo ọlọmọdé wo láéláé. àmín. bisimilahi inna àtọ́ yìí náà kan. bisimilahi rahman rahim inna àtọ́ yìí náà kan lè kàn fún. وصل لربك وانحر آمين إن شانئك هو الأبتر mo kí àwọn ọmọ wa nínú ilé. àdámọ́lá háyà ẹ̀tẹ̀hún. ọlọ́run kí ó jẹ́ àárín yín pẹ́ lápapọ̀. àmín. àlùbáríkọ́lá àwọn ẹni ọlọ́run. àmín. mo fi ìyá wa bi àbèjì ẹlẹ́yìn la mo fi kí gbogbo ẹ̀yin ìyá wa ọlọ́run kí ó jẹ́ àárín yín pẹ́. àmín nàyà Allah. àlùbáríkọ́lá àwọn ẹni ọlọ́run. àmín. mo kí bàbá wa sípa. Si àdàmọ́lá wọn háyà tàbù. èèyàn kan bíi one billion hmm. Number one nù ni èèyàn kan bíi one trillion nù ni ọlọ́run kì yóò jẹ́ àrí yín pẹ́ kò ní tán. àmín. kò sì nífẹ̀ẹ́ tán láéláé. àmín nàyà Allah. Baba wa kúlà bàbá wa ṣèrú Haji Lukman ṣèrú aláàánú wa ẹni tí èèfẹ́ kẹ́bi dàrú. Allah. ẹni tí èfẹ́ ká jà ẹni tí èfẹ́ kí a máa tutọ́ síra lójú ayé yín ní dàrú láéláé. àmín ya Allah. àbẹ́ èkó mo kẹ́yìn náà mo kí yín púpọ̀ má bá ló fẹ́ẹ̀ tán ó fẹ́ẹ̀ tán fún yàn èpè kọ́ náà ń ṣẹ́ fún un èpè kọ́ ó fẹ́ẹ̀ tán fún gbogbo àńjọ kan. Allah. kò sí ní táwọn fẹ́ fi kún yóò tán fún gbogbo àńjọ kan àbẹ́ èkó a máa gbádùn yín púpọ̀ ó pọ̀ lókè. Okay Eh, oh, tẹ́rábáìtì ló wà ń bẹ̀ eré ẹlòmíì kan ṣe jẹran ni alayi nǹkan kékeré ní bẹ́ẹ̀nbẹ́ kò ní bàjẹ́ bí bàbá wa jì taofik ẹ má dààmú mi ẹ dákun a wà limited ajì taofik elépo nu gbogbo ń tá a máa ń ṣe nínú maulud ní diesel ní petrol àwọn náà ń sáàfù wa bí two hundred litres lálò látọjú ayé bàbá wọn àwa padà títí dìsín ọlọ́run ò ní padà lẹ́yìn láéláé. amina ya Allah. gbogbo wa mo kí wa ní kí islam asalaamu alaykum mo kí alájà wa sotayo sotayo sotayo ganga olówó ló tiẹ̀ fìtì yín jù bẹ́ẹ̀ bá so lòsì kò fìtì yín púpọ̀ kọ́dà kẹ́ ẹ ṣe wèrè ayé ó ń ṣe bí wèrè ni kì í ṣe wèrè hmm, èyí tó dáa jù tó fìtì yín náà jù lówó òun náà lọ́lá kẹ́ ẹ ṣe bí ọlọ́lá nínú eré ìtàgé ẹ̀ àlìkálẹ̀ ẹ má bínú. Eh, ọlọ́run ní jẹ́ ó gbàjẹ́ láéláé. àmín. kọ̀mándúnà gbogbo wa láti ìlú ìlọrin tá a jọ wá ọlọ́run ní jẹ́ bàjẹ́ fún gbogbo wa. àmín náírà allah. wọ́n á sẹ́yìn àwọn ní kí n kí alhaji kamaludeen kéèké gbogbo tí bá ti ń jẹ́ kéèké tí ké méjì bá ti ń tẹ̀lé ra wọn báwọn ó kilẹ̀ kilẹ̀ síbẹ̀ nù ni ó pọ̀pọ̀pọ̀ síbẹ̀ nù ni ó kún kún kún síbẹ̀ nù ni haji kamaludeen ọba tó ní ó pé kò ní dínkù mọ́ láéláé amina ya Allah. bàbá wa dán sokoto ah ah àlẹ́ èèyàn ló wà yín àyìn kọ́dà àwọ̀ tó ti dè èèyàn tó já sí pé upcoming èèyàn ni ọ́ ó yẹ kó máa fíìlì pé èèyàn nìwọ náà ó yẹ kó lè gan apá báyìí torí pé àárín àwọn èèyàn ló wà bẹ́ẹ̀ bá sì ti jòkó níbi tí wọ́n ti ń fín tùràrí gidi eríire wọn kàn ọlọ́run má ṣá jẹ́ kí eríire kẹ́ni wa. àmín ya Allah alájà bọ́lá gold mo kí yín púpọ̀. gbogbo ìgbà lẹ máa ń sparkle gbogbo ìgbà lẹ máa ń sprinkle gbogbo ìgbà lẹ máa ń blink ayé yín ti ń jọ lọ́ọ̀fù kò ní di white rice láéláé. amina ya allah. gbogbo wa mú kí wa ní kíkẹ́ islam asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. asayi falikadiri yati antaruhun. asayi falikadiri yati antaruhun. alajamba. tí hìlò wàhálò alájàmbá tí hìlò wàhálò. Bami Maulana Saiful Kadiriya. A Saiful Kadiriya ti amtaruhun. Ẹni mo kó ẹni kò mọ́ Baba wa alákànbí ní jẹ́ bẹ́ẹ̀. Alájàmbá ti hìlò wàhálò. Wọ́n dà wọ́n dárò pé bí bàbá wa bá ń bẹ gan-an yóò mọ dáadáa dáadáa dáa ṣé bàbá alẹ́ ń tọrọ kún fún kó mọ lọ àṣé èyí tí tún ṣẹlẹ̀ lẹ́yìn wọn yìí ó lágbára ju tójú wọn gan lọ. alájàmbátì ló ń wà á ló yóò há yìí jù. ń ṣe bẹ́ẹ̀ fẹ́ rí wọn ni ẹ fẹ́ rí wọn èyí tẹ̀ ń rí ó lágbára ju kẹ́ máa rí wọn gan lọ. alájàmbátì hìlọ̀ wàhálọ̀. wọ́n gba visa kan tó lálẹ́ kìámà sáà lọ ra sniper ten naira òun lọ́nu ni. àṣeyìfàlì kàdíríjà tí a ń tarun. ìdààmú ọ̀tá rè. àṣeyìfàlì kàdíríjà tí. ìdààmú ọ̀tá Facebook ori Twitter ìdààmú orí whatsapp ìdààmú orí tiktok n tó fẹ́ rí nù bó bá ti lóòní lo gbogbo ń ta kàkálẹ̀ mọ́ àlàlìkì àmọ̀ ni toró mọ̀ rí wa káàkiri gbogbo social media. àsọyìn fọlíkádìrí ìyàtì àǹtàkùnhó aládàmbà àti èlò wàhálò aládàmbà àti èlò wàhálò baba seifu nǹkan ẹ̀yọ̀kan tí mo tún fẹ́ fi kún un nísìnyí bẹ́ẹ̀ bá ti dá ọkọ seifu ẹ máa fi everywhere you go sí. yóò àyíyí jó. mọ̀lá seifu kadiri yá. yóò àyíyí jó sọ́wọ́tò ṣùgbọ́n farahan. mọ̀lá pọ̀ bá ti wí àfúrásì ẹ tètè máa lọ lé o wá gbowó ọkọ̀ kó máa lọ lé o mọ̀lá seifu kadiri yá. everywhere you go. ṣé n tẹ̀fẹ̀ gbọ́nù ẹ gbọ́ tẹ́fì lọ́bọ́ lọ́wọ́ bá. yóò àyíyí jó كان يكفر أو يكل إيوا يترب حين يكفر أو يكل bí ti ń dà yìí ọlọ́run yóò dà kalẹ̀. masami òǹlì kìtàbíyàtì bùsàmọ́án. àwọn èèyàn ń wo aago fún wa wọ́n ń bu ọjọ́ fún wa wọ́n ń bu ọdún fún wa kó fẹ́ tán ó fẹ́ tán ó fẹ́ tán táyé ó fi máa jáyé ó fẹ́ tán òun náà kò ní tán láéláé. masami mi olùkìtà bí ìyàtí ibùsàmọ̀ ayùfídùn àmì rọ̀nàlíjẹ ìṣàlẹ̀ àjálù. yùfídùn àmì rọ̀nàlíjẹ ìṣàlẹ̀ àjálù. tí ẹ kọ́kọ́ pa tí wọ́n ti ná ṣé wọ́n ti ń jẹ́yàn látọjú ayé bàbá masami on. fi tiwọn yẹn lẹ fèsì àwa gangan fèsì àwa gangan. masami on bí bí bí bí bí àwọn tó bí wa ti rí nígbà tá ń bẹ láyé ẹ̀san wọn gangan ń ké lára tàwa náà lé. masami olikitabi yatibu sama'an dákúwò káwo bẹ́yìn rẹ ó ti rí má èkú ìwọ kan dákúwò bẹ́ẹ̀ àwọn àní wo balance account rẹ. masami ulikitabi yatibu sama ayufidu ami kọnẹlijẹ ìṣàlẹ àjálò yufidu ami kọnẹlijẹ ìṣàlẹ àjálò. bisimilahi náà tó iná fún baba seful kadiri àmọ́jẹ́ wú láéláé. àmín. bẹ́ẹ̀ bá ti wó àwa náà lè wó hmm. torí pé ìtàkùn tó so gbá òun ló sun elégédé faiza absorita ní absoritahu ẹ̀yàkùnmúlá faiza absoritahu absoritana ọlọ́run tó ṣe é báyìí ọlọ́run má jà wàrà wa tì láéláé. àmín. tó o bá ti ṣàmì wá gbowó mọ́tò kó mọ lọlé o. آمين يا الله بسم الله إنا أعطيناك بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر آمين وصل لربك وانحر إن شانئك هو الأبتر káwọn èèyàn máa ní nǹkan kíyàn ni gbólóhùn kan náà mo fẹ́ wí torí pé àwọn èèyàn ló wà láàyè yìí kì í ṣèrò mo ti wí àfọwọ́jọ̀gbọ́n ní ìzìrá jẹ̀mílan wàláwó fi gẹ́rì mọ̀ọ́dẹ́yìn. ìzìrá jẹ̀mílan hmm. wàláwó fi gẹ́rì mọ̀ọ́dẹ́yìn. olóríire tí ń bẹ láàyè yìí kó bá náwó rẹ̀ sókè kó pariwo ọlọ́run pé Allahu akbar kabira. ìzìrá jẹ̀mílan wàláwó fi gẹ́rì mọ̀ọ́dẹ́yìn. mọ̀lá sẹ́fìlì káàdì ríyà ọ̀pọ̀lọpọ̀ olówó wọn a máa mú àwọn èèyàn sìn bí ẹrú ń bi oore ni wọn kì í ṣoore láyé rẹ mọ̀jẹ̀ ń rí ọmọ. ìsirà jamila. méjì lóore méjì lóore. wàlá o. oore máa sìn mí lọ títí láéláé ẹni o fún ní àpò yangan tí ò lówó tí ó fi jẹun bó ni ó ṣe ṣe yangan tó fún. ìsirà jamila wàláwù fi gáírì máwùdì ẹ̀. oore méjì náà ní bẹ oore amúnisìn bí ẹrú àti oore májèǹrí ọmọ láyéláyé. إسراج ميلا ولو في غير موضعه فلا يديع جميل أينما زرع ولا يديع جميل أينما زرع. méjì lóore oore amúnisìn bí ẹrú ẹni o mọ̀ pé kò ní nǹkan kan wọ́n fún ten thousand òun fún twenty thousand òun five thousand ṣé bọ́lá òun إزرع جميلا ولو في غير موضعي. gbogbo àtàwà láàyè yìí má pín five five thousand kiri mọ́ wo ẹnìkan sùnsùn nínú ẹbí rẹ gba ten million ní láyé rẹ mọ̀jẹ̀ ń rí ọmọ òun náà ní wámọ́ láéláé. ìsirà àjàmílà wàlá òfin gáírì máa ń de ẹ̀yìn fàlà yàtìwù jẹ̀mí lọ àyìnà máa zùrẹ̀ á wàlá yàtìwù jẹ̀mí lọ àyìnà máa zùrẹ̀ á. wọ́n á ṣe fìlìkà dìrí yà mo rántí àfa kan ìnáli jẹ̀mílà. àfa àta wí ẹ dákun gbogbo wa tá a wà láàyè ká pariwo ọlọ́run gbé Allahu Akbar. ìnáli jẹ̀mílà wáyé tọ́lá zamanu bí. àfa àta wí baba kò nílé. ìnáli jẹ̀mílà. kò lọ́kọ̀ ìnáli jẹ̀mílà. mọ́sálásí wọn bójú bá ti rọ̀ báyìí wọ́n fi ìrúnlẹ̀ wọn ní kímọ́ni ìnàlí jẹ̀mí la. ìwọ̀n ń para lè bàbá olówó. wàyẹ̀ ń tọ́ la zamanu bìí. n ti lọlé bàbá olówó yìí eléyìí ṣe eléyìí ṣe ń ta kánú tíra o n tí mo rí báyìí sẹ̀búrì ni kì í ṣe sẹ̀bú gbọ́. ìnàlí jẹ̀mí la wàyẹ̀ ń tọ́ la zamanu bìí. n ti para lè bàbá olówó àwọn gẹ̀tìmọ̀ ò ní jẹ́ kó rí bàbá olówó ẹ dákun gbogbo àwa tá a wà láàyè yẹn má adájú ẹ má jẹ́ ìwọ yorùbá tó lọ gba hausa sí gate man rẹ bó làwọn yẹn ṣe fẹ́ rí o. innal jamila wa in tala zamanu bihi falaysa yahsudu illa alladhi zaraa falaysa yahsudu illa alladhi zaraa. àfáà yìí wá ń para lé bàbá olówó yìí láì mọ iye oṣù ògèdè wípé haúsá ló gbà sí gateman tó bá ti dé aláfẹ́rẹ́ alájì mẹ́pàrú mẹ́rẹ́nẹ̀ wànẹ́nẹ̀ animọ̀fẹ́rẹ́ alájì sẹ́ lérí wípé àfa yìí fẹ́ kan mọ́sálásí nìkan ní dààmú sí o. ìsirà àjẹmílà. mọ́sálásí ẹ ṣàánú àwọn àfa o. ìsirà àjẹmílà. ẹjọ́ lọ yé gbogbo wa dángájíá gbogbo owó tó ní ẹ̀ máníjà ni ẹ o ọlọ́run tó fún ẹ gẹ́gẹ́ ní sí e o ìnàlì jẹ̀míìlà. kí ló ń fọ́n bù sí sí òní ẹ̀ náà. ìnàlì jẹ̀míìlà. máníjà ni ọlọ́run kan fi ẹ́ dógò síbẹ̀ ni tó bá wù ọlọ́run ó lè fọ́ ọ jáde kó fẹ́ lòmíì síbẹ̀ lẹ̀kan náà. ìnàlì jẹ̀míìlà wà ìtọ́ lázàmánu bìí. kí ló ń fẹ́ tó ń gbin ó yẹ kó kàtà àwọn tí wọ́n ní ju ẹ lọ ibi tí wọ́n lọ wọ́n náà padà lọ bẹ́ẹ̀ ń jọ kàn má dààmú wa mọ́ fún wa lówó tó bá fún wa bó bá sì fún wa mọ́ fún wa pírọ́blẹ́mù innal jamila wa in tala zamanu bi falaysa ya hasudu eh. illa alladhi zara'a walaysa ya hasudu illa alladhi ṣé lódìdí fún wa. isra jamila. ó kàn máa dààmú àkáǹtì bàbá mo ti ṣe ten thousand sí tó bá ti yóò tún lọ ṣe ten thousand ṣé lódìdí fifty fifty naira wọ́n ń jẹ́ àdìbẹ́ má dààmú wa mọ́. isra jamila wàlá òfin gbáyìrì máa ò dé ẹ̀yìn. ẹ dákun kọ́rọ̀ náà mọ́ gùn bàbá yìí wá takú mọ̀láṣẹ́ fúlùkárì rẹ̀ ó wá takú ń jọ kàn pé lẹ́nìí ń rí bàbá olówó lẹ́nìí níbi títí wá ń pariwo ẹ dákun ẹ pariwo ọlọ́run gbé Allahu Akbar. Allahu Akbar. sọ fẹ́ jókòó rẹ rẹ tẹ̀ ọ́ lọ́wọ́ kó má bọ́ mọ́ nínú oṣù tá a wà yìí pariwo ọlọ́run dáadáa kó tẹgbẹ́ rẹ lọ. Allahu Akbar. bàbá ìmọ̀mù yìí ó wá dúró kò kúrò títí tí bàbá olówó fi wá pé ta ló wà lẹ́nu ọ̀nà yẹn ọlọ́run ní tọ èyí náà ló sì sóríire. Allah. bàbá olówó wá jáde sí bàbá ìmọ̀mù ìmọ̀mù kí ló ṣe yín ó ní wàláhì mọ́sálásí la fẹ́ kàn látijọ́ yìí. Allah. mọ́sálásí lẹ fẹ́ kàn ó lóun ti ń wá bí nísìn yóò ti lé lóṣù méjì tí mẹ́pàrú yín kò jẹ́ kí n rí yín. abolówó yìí wá kọjú sí imam alikali abolówó kọjú sí imam kálẹ̀ mi ló lówó ẹ̀yin ni imam ṣé ká pin báwọn ẹgbàá mọ́ mu ah, olówó náà ń kírun tẹ́lẹ̀ náà bàbá olówó akọjú sí imam imam ṣe ti kọ́lé ẹ sọ pé ẹ ti nílé lórí báyìí imam ṣe ní mọ́tò nítorí kódà kó kàdà lẹ gbé wa ẹ ti ní mọ́tò bó ṣe ń wí nìyẹn o ó ní imam ṣe ti lọ mọ́kà ẹ lọ mọ́kà lọ́dún yìí mo fọba tó dá mo fi búra kì í ṣe pa kánú tíra bí bàbá olówó ti ka gbogbo nǹkan yìí tán fún bàbá àmọ́mù wàláì tàlá ìmọ̀mù lulẹ̀ lẹ́ẹ̀kan náà ni ó dákú ni. ìsirà jamila wàlá ń gáírì mọ́ọ̀dẹ́rìn. bàbá wa ó wá fún bàbá yìí ẹ dákun ó dàbí eré ni o ó fún ìmọ̀mù yìí ní mọ́tò ó kọ́lé ó fún un ní kọ́kọ́rọ́ lélẹ̀ kan náà ó tún ní kí bàbá yẹn lọ sí mọ́kà kí bàbá yẹn tó wá dé láti mọ́kà gbogbo tí ń jẹ́ mọ́sálásí wọn kọ́kọ́ wo ná ó wá tún kọ́ bàbá yẹn wá dé láti mọ́kà nígbà tí ó ṣàdúrà fún bàbá olówó bàbá olówó yìí alọ́lọ́wọ̀n ò ní jó dáa fún ọ àwọn èèyàn wọn sọ pé ah, èpèlè ń ṣe ó ní ẹ̀gbọ́n mm, mm, eh, tí mo wí ni alọ́lọ́wọ̀n ò ní jó dáa fún ọ èpèlè ń ṣe ó ní ah, ìmọ̀ tí ń wí ni àdúrà ní í ṣe fún un kìí ṣe pé n tí ń wí òun yé oore òun ti dà lórí irú sóore fẹ́ni tí ó máa pariwo ọkọ rẹ kí five thousand tó ń pín kí n wọ́n ti gbàgbé ẹ̀ o wọ́n ti gbàgbé ẹ̀ àpòsẹ̀mú àtijẹ́ tán ẹnu ọmọ méje ẹnu ọmọ méje njọ abá jẹ chicken àti gbàgbé ẹ njọ abá mu gàrí àti gbàgbé ẹ sóore kan tí ó máa rún ọkọ rẹ lọ títí láéláé olówó yìí níyì lọ́dọ̀ olówó olówó yìí níyì lọ́dọ̀ olówó tálíkà tó o bá ṣàánú ni ó máa pariwo ọkọ rẹ lọ o àfàsìkò yìí bẹ Ọlọ́run gbogbo àwa tá a wà láàyè yìí oríire tẹ́rí bú òní gbẹ̀yìn rẹ̀ ọlọ́run kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa. àmín. àdúrà làwa gbà ká sì gbọ́ wá sí i ẹni bá mọ̀ kóun gbé bànújẹ́ kan dá ààyè yìí tóun fẹ́ gbé lọlé kó dúró lérí ẹsẹ̀ rẹ̀ láàrin ìṣẹ́jú kan. qiyaman wa qu'udan. tó o bá ju ọlọ́run lọ ní o. wa ala junubihim. àwọn bàbá wa ayọ̀ǹda wọn o bàbá mi mọ́tàbà. wayatafakkaruna fi khalikis samawati wal ardi mákàlá kíta àdábà tìlá. tọ́yìn mọ́túmọ̀ rẹ. subuha anaka wagina àdábànà. mo kí alájọ wa Abdul Latif ọ̀làdìmẹ́jì kò ní bujú kò ní burú fún yín láéláé. àmín. bẹ́ẹ̀ bá ní kí bàbá kan bẹ̀rẹ̀ kún nísìnyí ìrọ̀rùn ló bá dé ayakumula. bẹ́ẹ̀ bá sì ní ká máa ṣe mọ́díwù nísìn ìrọ̀rùn náà ló bá dé. ayakumula. bí gbogbo ẹ ti rọrùn fún yín ọlọ́run ò ní jo kò ní burú fún yín láéláé. fàyà kan bẹ̀ àwọn náà. olórí rẹ kó tẹ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan náà tẹ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan náà wàá tọrọ nǹkan ẹyọ kan nǹkan ẹyọ kan tó mọ̀ pé ah, ó wúwo jù tọ́lọ̀ ń bá fi lift nǹkan yẹn ẹrù yẹn á wà lifted àbí bò ni. Uh-huh. Uh-huh ẹrù yẹn ó máa wà wà ó wà lifted ok bí ò tiẹ̀ lọ àti wélé yìí náà dàníyàn tó rẹ nǹkan ẹyọ kan. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة akefatia méjì. akefatia méjì. ọlọ́run kò wọlá kó sọ̀kalẹ̀ ní mẹ́kà àti mẹ́dínà. ọlọ́run wọlá kó sọ̀kalẹ̀ ní mẹ́kà àti mẹ́dínà. oore méjì méjì ọlọ́run kó ṣe fún wa. oore méjì méjì ọlọ́run mọ́sà ṣe fún wa. oore ayé àti tàlìkìyàmọ́ ọlọ́run kó ṣe fún wa. oore ayé àti àlìkìyàmọ́ ọlọ́run mọ́sà ṣe fún wa. fàtíà albarika alihamudulilahi abili alamina aramani arahimi maliki yawo. يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم, عليهم ولا الضالين Àmín. Fatiha alubarika alhamdulillah. Rabbil alamin arhamani arahimi. Maliki yaumidini. Iyaka na'budu wa iyaka nasta'inu. Idina siratal mustaqima. صراط الذين أنعمت عليهم غير المغلوب alẹ́ yìí wàhálà gàálì náà. ami aligali bò ní owó àdúrà ọ̀yà ẹ̀yin ni gẹ̀ẹ́ ọkọ̀ ṣáájú gbogbo ẹni wá gbàdúrà òun gbà kó mọ mọ́wọ́ sàárà rẹ̀ wá. bó bá ti mọ̀ gbàdúrà rẹ̀ gbà mọ mọ́wọ́ sàárà rẹ̀ bọ̀ wá. dákun má fi rán yàn. má fi rán yàn. fúnra rẹ̀ ni kò mú wá. fúnra rẹ̀ ni kò mú wá. kọ́lọ́hún lè gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. kọ́lọ́hún lè gba gbàdúrà ẹnì kankan wa. alùbáríkọ̀lá àwọn ẹni ọlọ́run. alùbáríkọ̀lá àwọn ẹni ọlọ́run. la àdúrà yóò máa gbà lọ títí láéláé. amiina. alibarikọla àwọn ẹni ọlọ́run. amiin. jazakumullahu khairan. amiin. jazakumullahu khairan subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين gbogbo àdúrà tá a ti ń ṣe bọ̀ títí tó fi dòní ọlọ́run má jẹ́ ó pẹ́ má má jẹ́ ó jìnnà olúwa dákun gbà á gbogbo àdúrà tá a ti ń ṣe bọ̀ títí tó fi dòní ọlọ́run. má ó pẹ́ má má jẹ́ gbà gbogbo àdúrà tá a ń ṣe bọ̀ títí tó fi dòní. má jẹ́ ó pẹ́ má má jẹ́ Olúwa dákun gbà á gbogbo àdúrà tá a ti ń ṣe bọ̀ títí tó fi dúni. ẹ dákun kí gbogbo wa wà ní orí ìjókòó wa ẹ dákun ẹ já farabalẹ̀ ká wà lórí ìjókòó wa torí tọlọ́hun ojú agbo yìí kò dán bó ti wà yìí ok GTB mẹ́mẹ́ ẹgbẹ́jì eh, eh, tv alhamdulilah adúpẹ́ fún bàbá wa maulana amirul jeish. adamallah wa hayatahu. wọ́n sọ ọ̀rọ̀ náà ó ka ilé ó káko ó sì nítumọ̀ gbogbo àwọn tí wọ́n wọlé sásìkò tí wọ́n ń sọ̀rọ̀ gbogbo wọn ni wọ́n ti kí láláì ní máa jó a ah! bàbá wa alhimam òkóbì yìí ẹ ní máa padà sí ibú. àmín ya Allah. ọlá àfihàn nabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam.